هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n ìpè àjọ kó ojúmọ́ abáríkà jùmọ̀ aláàjá a ṣe wúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kún ní àlefíkò fi dín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ̀ mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ̀ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó ní ìbéèrè ilé tó wà níwájú mi yìí òun náà ní pé tí àgbẹ̀ bá ń dáko lórí ilẹ̀ kan tó sì gbin nǹkan eléso bíi kaṣú sórí ilẹ̀ náà àmọ́ tí àwọn tó nílẹ̀ padà wá ta ilẹ̀ tí ẹni tó ra ilẹ̀ wá sọ fún àgbẹ̀ náà pé kò tún gbọdọ̀ dé orí ilẹ̀ nìmá wá sa kaṣú rẹ̀ láì jẹ́ pé ẹni tó ra ilẹ̀ náà ti ṣetán àti ṣiṣẹ́ lórí ilẹ̀ yẹn débi pé ẹni tó ra ilẹ̀ ń tún wá ń sọ fún àgbẹ̀ yẹn wípé òun kò ní san owó igi kaṣú tí ń bẹ lórí ilẹ̀ yìí o ẹ̀ sì gbọ́dọ̀ débi ilẹ̀ yìí wá sa kaṣú mọ́ o kódà gan ẹ ẹ tún gbọ́dọ̀ béèrè pé kẹ kí n san owó igi kaṣú tí ń bẹ lórí ilẹ̀ yìí wọ́n á béèrè pé ṣé eléyìí ọbẹ̀ lábẹ́ òfin yìí pé ẹni tó ra ilẹ̀ ń ó ti dẹni tó ní igi kaṣú náà nà àbíbò. ah alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، ìbéèrè yẹn آه، bóyá wọ́n fẹ́ máa kí lófin tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa Hmm, ẹ mọ̀ pé ní àwùjọ tiwa àtòrílẹ̀èdè wa lápapọ̀ ẹ fẹ́ kí wọ́n lo ṣẹ̀ríà ẹ̀sìn islam níbẹ̀ ẹ máa béèrè àwọn béèrè míì tó ṣe pé bóyá ẹ̀kan fẹ́ máa kí ni òfin ẹ̀sìn islam sọ ń pa rẹ̀ ni eléyìí tó ṣe pé ó lè má ṣeé ṣe fún yín láti lò hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàkalẹ̀ táwọn èèyàn ń lò wọ̀nyẹn àṣà àti ṣe ló bí ọ̀pọ̀lọpọ̀ àbáwọn òfin àgbékalẹ̀ àfọpọlọ hun eléyìí táwọn èèyàn ń lò tí èsì tọ́lọ̀ tí èsì ṣe tànàbí sallallahu alaihi wa sallam tó bá pé òfin tọ́lọ̀ lẹ bá fẹ́ mọ̀ nípa ẹni tó talẹ̀ eh, àti nǹkan kan bẹ lórí rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tó bá ti talẹ̀ ti tà máa ti bẹ lórí ẹ̀ hmm. tí nǹkan kan bá ń bẹ lórí ilẹ̀ yẹn eléyìí tẹ́ ẹ fẹ́ kó di tẹni tó ra ilẹ̀ ńṣe ẹ sì sọ pé ní nǹkan kan tẹ́ fẹ́ mú lórí rẹ̀ sẹ́ni tó ra lẹ́tì rà máa ti ń bẹ lórí ẹ̀ hmm. ẹ̀yin ọ̀rọ̀ pé èmi ọ̀gbọ́wọ́ igi tó wà lórí rẹ̀ mi mo gbin kógi rẹ̀ kúrò lórí ẹ̀ hmm. ṣe lẹ́yìn bó ti ṣe jẹ́ hmm. so lẹ́yìn ni òfin tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ẹni tó ra lẹ̀ ó ti rà pẹ̀lú nǹkan tí ń bẹ lórí rẹ̀ ẹni tó sì ta lẹ̀ òun náà lè dá lẹ́tà láì jẹ́ pọ́ta máa ti ń bẹ lórí ẹ̀ tó bá jẹ́ pé lẹ̀ lásán lòún bá ní òǹkó ló ní igi tí ń bẹ lórí ẹ̀ ńṣe lọ yẹ kẹ́ni tó fẹ́ talẹ̀ tí wọ́n gbìngilé lórí òun kí wàá tiẹ̀ kẹ́ ti jọ yanjú ara yín hmm. kó tó di pé wọ́n ta ilẹ̀ o. lẹ́yìn hmm. tó ara lẹ̀ ní ìsìn wọn sọ pé ọ̀sán wo igi tí ń bẹ lórí ẹ̀ ṣé igi tiẹ̀ ló ń rà ní àbílẹ̀ ló ń rà. tó hmm. eléyìí jẹ́ òfin tó lọ́wọ́ bẹ lẹ́dàá o. jazakumullahu khairan ya sheikh ah, àwọn zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight ah, fáwọn tí à ń bẹ ní agbègbè yìí náà jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni àwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí láwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè òun ni àwọn olóhùn títí wọn. Uh, zero nine zero five one six four five four three eight bó ti jẹ́ pé àwọn ìpè náà uh, wọ́n tún fẹ́ ṣe bí ìṣe fẹ́ máa jára àwọn ẹlọ́kọ ní o aleykum salaam wa rahmatulah. àpọ̀lájú wa. ẹ ṣé o. láwùjọ àpapọ̀ rẹ̀ orúkọ mi ni sẹ́rífà tàbí sàlám látòkè wọ́n ní mọ́tò. ẹ dákun bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀ mí pé àwẹ̀ mẹ́fà tá à ń gbà yìí lẹ́yìn àwẹ̀. pé èsì tá a kọ́kọ́ jẹ lákòókò sọ ẹni ká tó gbà mẹ́fà torí fẹ́ bá ti fẹ́ gbà mẹ́fà ọ̀hún pé bóò ní ẹ̀ làwọn ò sì jẹ́ ká gbà ní àárín ara wọn síra wọn àwa bá jókòó ìbéèrè yẹn. Mm, alhamdulilayi n ti ṣàlàyé pé gbèsè tẹ jẹnu Ramadan lẹkọọkọ san ṣáájú kó tó di pé ẹsẹ mẹ́fà ti bẹnu oṣù Ṣawwal ẹ wá ní báwo ni nǹkan oṣù yín yóò ti ṣe jẹ́ kẹ́ rí méjèèjì ṣe papọ̀ ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀. nítorí pé ọlọ́run ọba ọ̀dá obìnrin kan fún gbogbo ọjọ́ ayé tí ẹ̀yàn sì máa rí nǹkan sùn hmm. ẹ bá yájọ́ mẹ́fà bá méje ẹ mẹ́fà méje nínú ìjọ mọ́kàndínlọ́gbọ̀n àbọ̀gbọ̀njọ́ nítorí kù sí pọ̀ hmm. gbèsè ìjọ mélòó lè kéèyàn san hmm. tó bá san tán ìjọ mẹ́fà náà tún kù ṣáájú kó tó di kó sùn parí wọ́n gẹ́gẹ́ bí ní àmì níjọ́ kẹrìndínlógún nínú oṣù Ṣawwal hmm. eléyìí tó túmọ̀ sí pé kásùn kájí kásùn kájí ẹni bá fi jáfara ládàbà tó fi ríjú máa ti ń bọ̀ ní ìsìn ọ̀tọ̀ ní dátù máa wí ṣòkò hmm. náà ẹlẹ́dàá kó fún wa sí. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè o. ọ̀sìn ìtọ́lá ti mama. ẹ bá a gbóhùn sókè díẹ̀ sí ìbéèrè yìí. ọ̀sìn ìtọ́lá ti mama ògbómọ̀ṣọ́ yìí lọ. naam bisimilah wọ́n bá bá kí àwọn ṣètò wa ọlọ́run àtàn wọn nínú ẹ̀sán olórí ọlọ́run jẹ́ ká yan pẹ́ lórí súnmọ́ sí i fẹ́ràn wọn sí. àmín àmín. ìbéèrè yìí tó ọ̀dà ẹ ṣe àdúpẹ́ rẹ̀ lọ́kọ̀ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. bàbá kamal bí lọ sọ̀rọ̀ láti kù. ìbéèrè yín o. ayọ́kùnmọ́ mo ní ìbéèrè mẹ́ta Eh, méjì ni ẹ mú wá ń bẹ̀. ok now as in bí bá ṣe ń gbá bí àwọn ẹsìn ti ṣàwọ́ àbó ṣe ṣì wà ní lóye ṣì wà ní òde báyìí sìn. Hmm. then kí àwọn bí a kó wá bọ́ sí ọjọ́ monday kó dẹ̀ tí wá bọ́ sí ọjọ́ thirteen fourteen fifteen tí hmm. wọ́n lè dàníyàn mẹ́ta lórí lórí àwọn ọjọ́ lórí iṣẹ́ mẹ́ta náà. ó ti èkejì ìkejì ni pé ọmọ obìnrin ló fẹ́ lórí ọkọ bọ̀ bàbá ò fara mọ́ ọkọ tó fẹ́ fẹ́ hmm. ó yẹ yín but ọmọ ṣàwọn ọmọ ṣàtọ́ pé pa gbé ẹni tí wọ́n fẹ́ fẹ́ nìyẹn bàbá wọn lókè kò sí burú bọ̀ inú bàbá ò dùn sí ó wá jọjọ́ sí ẹni tó fẹ́ fẹ́ ọmọ tó wá yọjú bàbá wa sọ pé òun ti gbọ́ wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ìyẹn tó ìyẹn tó kí asọ́gbọ́n akíndùn nìkan àti wáyé alhamdulilayi gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mẹ́fà eléyìí tá nàbí sallallahu alaihi wa sallam tó ní ká fi tún pẹ́nu ró nínú oṣù Shawwal tí àwọn ọjọ́ yìí bá ti dédé ọjọ́ àtìní àbí ọjọ́ alhamis ó tún wá sí dédé ọjọ́ kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún oṣù gẹ́gẹ́ bí àwọn ọjọ́ tó ti kọjá lọ. so ǹjẹ́ tabawa dà pé afẹ́sẹ̀ sùyàmù yẹn kọjọ́jọ́ kan nínú sítẹ̀ Shawwal kó sún jẹ́ pé à ń tún ṣe sùyàmù ọjọ́ àtìní àbọ̀jọ́ alhamis a sì tún ṣe sùyàmù ayyam al-biyad àwọn ọjọ́ mẹ́ta ti ṣe ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún oṣù nínú kàlẹ́ndà ìsìn islam ṣé àyè sì gbà wá láti dàníyàn mẹ́ta fún sùyàmù ẹ̀yọ̀kan láti gba aládàá mẹ́ta bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni àyè gbà wá torí pé òfin tá a pè é gbèsè la fẹ́ san padà àsìkò kó wá àwọn náà la fẹ́ ṣe ọ̀kan nínú wọn wọnú ìkejì kẹta wọ́n túmọ̀ sí pé ẹ lè ṣe sùyàmù ọjọ́ kan pẹ̀lú àníyàn pọ́jọ́ kan ní ọjọ́ yẹn jẹ́ nínú àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà ṣọ̀wál ó sì tún jẹ́ sùyàmù ọjọ́ àtìní àbí alhamis ó sì tún jẹ́ sùyàmù ọjọ́ kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀ẹ́dógún oṣù àwọn ètò tí kánàbí sallallahu alaihi wasallam tó ti gbà wá níyànjú láti máa ṣe sùyàmù tẹ́lẹ̀ náà. ọlọ́run á tara kíkẹ́nuró ọjọ́ kan fún ọ lẹ́sàn-án pé oríṣi ìkẹ́nuró mẹ́ta ló ṣe nínú rẹ̀. bẹ́ẹ̀ ni fadlullah yu'tihi man yasha àjùlọ ọlọ́run tó máa ń ṣe fẹ́ni tó bá fẹ́. wọ́n á ní tí ọmọ bá fẹ́ wọlé ọkọ ọkọ tí wọn mú wá bàbá rẹ̀ kò faramọ́ ọmọ sani ẹni tí wọn fẹ́ náà nù ní túláàsì òun lẹlòmíì tó fẹ́ fẹ́ ẹ sì má ba àǹfààní oúnjẹ lára kó wọn fẹ́ ọkùnrin yìí báyìí tọ bàbá wa ló ń gbà pé ọmọjọ àtọjọ pé bàbá sì sọ pé tọ kò wàhálà òun ti gbọ́ òun ti gbọ́ òun kò tí fọmọ lọ́kọ hmm. torí pé gbọpọ fẹ́ fẹ́ tẹ́lẹ̀ náà iná ló ti tún fà kíkọ́rí pọ̀ òun ní fífún hmm. mo ti gbọ́ kì í ṣe mo ti fọmọ fún ọ níyàwó bàbá ó sọ jáde pé òun fọmọ òun fún un níyàwó hmm. ọkùnrin náà sọ pé òun gbà á níyàwó àwọn ẹlẹ́rìí ó sì jẹ́rìí sí pẹ̀lú pọ́sán sọdá àpè ìyàwó ti di ìyàwó rẹ̀ hmm. tó bá jẹ́ pé bàbá bá wá sọ jáde lẹ́nu pé òun fọmọ òun fún un níyàwó ṣùgbọ́n nínú rẹ̀ kò yọ́nú sí i èyí ṣe ń tó àánú rẹ̀ làwa nílò bí n tó sọ jáde lẹ́nu lẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹ́. ẹ hmm. lọ́wọ́. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Wọ́n kọ́ yóò dín pé o. Mubarak látọ̀rí kan náà. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé lórí irú ìbéèrè tí wọ́n rẹ̀ tí wọ́n ṣe kí dáńtọ́ ń sìn. Mhm. So ọmọ tí afẹ́fẹ́ so a lọ adánìkó jẹ́ ká rí òbí ẹ̀. Òbí ẹ̀ wá gbà tàdá rí bàbá ẹ̀ àbẹ́rẹ́ wá ní láyé. Ẹni tí ọmọ mú wá fóun kò ṣe kò ṣe kankan fóun kò ṣe kankan pé bọ̀ lórí pé ọmọ ẹni ọkọ yẹn ó ń ṣe sùn náà làwọn fẹ́ kí ọmọ àwọn ó fẹ́ ẹgbẹ́ wọn fẹ́ pé tó bá yá wọn ni wọ́n ní ṣé ọkọ máa wọ́n máa bá wọn lọ́wọ́ ni wọ́n ní kọ́ máa kọ́míkì wá nǹkan kan wọ́n sá sọ ọgbọ́n kan yẹn ọmọ sáà nìyẹn dandan ẹni tó ń fẹ́ fẹ́ ni pé torí ó ti ó ti ṣe ìdí òun ní ọ̀dùnkún ọ̀nà kan náà ilé ara àwọn àtúntò máa ń tẹ̀lé tí ó dà bàbá yẹn sá takú so àbẹ́ àwọn lórí ẹ̀sìn àti ìyẹn wá pé kéde àtúnlé ìṣe sí irú nǹkan yẹn ẹni tí iṣẹ́ ìjùmọ̀ ní ìmọ̀ràn lórí. alhamdulilayi nǹkan tó lè ṣe ń parọ́ náà ni pé kẹ́ wá àwọn àgbàlagbà láwùjọ hmm. àtàwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ́ èèyàn bàbá yẹn kan bá wọn sọ̀rọ̀ àtàwọn aṣáájú nínú ẹ̀sìn wọn sọ ọ̀rọ̀ fún bàbá yẹn inshàlá àwọn náà gbọ́ wọn gbà nítorí pé àwọn náà kọ́ ni wọ́n fẹ́ ọmọ wọn náà ni wọ́n fi fún ọlọ́run bó sì ṣe rọrùn. àmín zero nine zero five one six wa rahmatulah orúkọ a ti mọ́mí tẹ̀síọ́ láti èkó. ìbéèrè yín. pẹ́sọ̀ mi ni pé mo fẹ́ béèrè ọ̀rọ̀ lórí ìpínlẹ̀ ni so mo fẹ́ béèrè like different types of ìpínlẹ̀ mẹ́ta kò bí a bí a bí sọ ọmọ ṣe ìsìn wọn sọ fún pé kú ẹ àti wípé ìyàn ṣèyàn ìyàn wa kúnlẹ̀ fún pé ẹgbẹ́ má bínú àti àti kúkúlẹ̀ rí pé iná wa kúkúlẹ̀ tó ṣe pé àmọ́ èwo ni nínú èwo ni ó da nínú gbogbo ẹ̀. kò sí òtò da nínú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ni ọ̀dà sàmú tó bá pé ẹnìkan ṣe fẹ́ gbà wí tó bá wà ní ìdúró tẹ́ fẹ́ ṣe gbà fún kò ní fún yín láǹfààní láti lè jẹ́ kí ẹgbà kọ́ bá ń bi tí yóò ti mọ̀ tó ṣe láì dá wọn ní kọ́ lọ sílẹ̀ kẹgbẹ́ ó lè bá a bá ní àwọn àṣà kan ara kò sí ní tó burú nù ẹ lẹ́yìn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wo orúkọ yín bí jẹ́ ajé ń pè o? Sayid láti Italy. Láti Italy. Kí ni ìbéèrè yín? Wọ́n ní kí n bèrè nípa wẹ́dà wíwò ní kódà ìgbà ní ọ̀gá mi lè ọ̀dàrẹ́ kẹsàn-án pé ọ̀la báwo ni màá sọ pé èmi ò mọ òkú tó lọ́dọ̀ tó. mo bèrè pé ṣé inú rẹ̀ ṣe ń kágbà pé àwọn tó ń ṣe ìrìn tó ń ṣètò ẹ̀ ṣé ìmọ̀nà ń ṣe débẹ̀ ni àbí pé tí kò já sí ṣe bóyá èèyàn fẹ́ fi máa sọ fún òun nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la àbí tó bá dẹ̀ kọ̀ǹdẹ́mẹ̀ ṣé nìkan máa kọ̀ǹdẹ́mẹ̀ ignorantly ṣe bóyá mò ń fi àìmọ̀kan kan sọ pé mi ò bìlíìvẹ̀. bẹ́ẹ̀ ni ẹlẹ́kejì ìfẹ́ bèrè pé ṣé gbogbo àwọn ànábì ọlọ́run ṣé gbogbo wọn náà ní síra tiwọn pẹ̀lú ṣúrẹ́tù mariam kẹ́ tí ọlọ́run sọ pé abudulayi sọ pé ìgbà yàyà kúndé ti sáadà bí kú wá sí pé kí ni síra tí ọlọ́run fi rí tí ó jẹ́ síra yàyà àbí sáwọn ànábì gbogbo àwọn ànábì ọlọ́run náà ní síra tiwọn. náà ó alhamdulilayi. ìbéèrè tẹ́ sí nípa wíwo ojú ọjọ́ òtútù mú lónìí òjò lọ́la àrọ́ san èso òjò kójọ òjò lè má rọ̀ látara rẹ̀ ó hmm. pé lẹ́yìn alábẹ́ òfin ọlọ́run bá kọjá mọ́ kankan hmm. ìrọ̀ lásán ni nítorí pé ọlọ́run ló ní kójọ rọ̀ hmm. ló ní kójọ ọmọ rọ̀ ọlọ́run ló ní kó ràn ọmọ mu ọlọ́run ló ní kí eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá nìkan ló mọ nǹkan tí ó ṣẹlẹ̀ hmm. ẹnìkan mọ tí ó ṣẹlẹ̀. ṣùgbọ́n nítorí tí wọ́n ń ṣe yẹn pàápàá jùlọ láwọn ìròyìn ìwé ìròyìn tẹlifíṣàn rédíò nǹkan kan àwọn kan wà tó jẹ́ pé àwọn kan lọ specialize nípa báwọn ti ṣe máa mọ nǹkan yẹn gba ọ̀nà kan eléyìí tó ní í ṣe pẹ̀lú wíwo bójú ọjọ́ ti ṣe ń lọ bátẹ́gùn ti ṣe ń sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olùmọ̀ sọ pé gbogbo ẹ̀ náà ń bẹ lábẹ́ pé yẹn ń sọ pé òun máa ń ni hmm. ọlọ́run bẹ nìkan ló máa ń tọ́pa mọ́ ẹ̀mọ́ yìí ìgbà sọ pé òun ọmọ tí ò ní mu tó ń pé ojú ọrọ̀ tí ní rọ̀ mà pé ní ọ̀pọ̀lọpọ̀ nìṣẹ́ àti amẹ́ríkà àwọn ẹjọ́ wà ní lóríṣiríṣi hmm. nípa pé àwọn ẹni tí ń sọ <laughs> so nítorí pé wọ́n wọ́n mú ọmbrẹ́là bẹ́rù pa lọ síbi iṣẹ́ òjò sì padà rọ̀ ó pe àwọn ẹni tí wọ́n ka lójú ọjọ́ òsèrí lẹ́jọ́ pé ẹ̀yin lẹ́jọ́ ń rẹrù lọ sí ibi iṣẹ́ láì jẹ́ kójú rọ. Ah. so ilé ẹjọ́ náà ó sì máa gbọ́ nítorí pé bí gbogbo wọn ṣe jọ gbá rọ́gbọ́nù sí <laughs> pé ìyá ẹ̀sọ́ yẹ kẹ́kọ́ jẹ́ pé àwọn ròyìn tá à ń sọ ọ wà accurate hmm. kò ní ṣe pé kàn máa sọ tí ò ní ṣẹlẹ̀ gbọ́rọ̀ wọ́n máa ń tí ò ṣẹlẹ̀. so ẹlòmíràn sọ pé wọ́n sọ pé jò rọ̀ lọ́la hmm. òjò kan sùn lásán ni hmm. so ṣùgbọ́n jò rọ̀ òjò rọ̀ débi pé gbogbo fáìlì òun ló tutù ọ̀pọ̀lọpọ̀ dọ́kúmẹ́ǹtì ló bàjẹ́ òun tọrọ kan san five million pound sterling fún un sọ̀rọ̀dẹ̀ àwọn ẹni tí ń tara wọn dànù náà àwọn náà ti mọ̀ pé rọ́lá sẹ́nà gbogbo ẹ̀ òun torí délé ànídìí ànídìí ẹ̀ wọ́n á sọ pé sí gbogbo ànábì ọlọ́run ló ní tira rárá o kí sí gbogbo ànábì ọlọ́run ló ní tira wọ́n bẹ nínú ẹni tí ọlọ́run fún ní tira wọ́n bẹ nínú ẹni tí ọlọ́run kò fún tira àwọn òsì lè sọ pọ́nlọ̀ ń fẹ́ nìkẹ́ni ní tira tí ì torí délé yìí àmọ́ tíra àwọn ọlọ́run fún anabi zakariya àmọ́ ìyá zakariya khudul kitaba bi quwwa kò túmọ̀ sí pọ́lọ́ fún tíra kan pàtó nítorí pé nítorí àmà nínú ìtàn àgbésí ayé àwọn ànábì ọlọ́run ó náà ní pé àwọn ànábì àwọn àbànú Israel gbogbo wọn pátá tíra tí wọ́n ń lò náà ní tíra tọ́lọ́ ti fún anabi Musa aleyhi salam sọ gbogbo àtọ̀rọ̀tà yẹn náà ni wọ́n ń lò. Hmm. ànábì àyíṣà alayhi salam òun náà lẹni tó ṣe pọ́lọ́ wọn bá fún tíra mi ìtọ́ yàtọ̀ hmm. lẹ́yìn ànábì musa alayhi salam tọ́lọ̀ ń fún náà ní injil hmm. bó tilẹ̀ jẹ́ pé injil àtọ́lọ̀ ń fún náà ọlọ́run sọ pé kí wọ́n tún má tẹ̀ lófin tó tún àna tẹ̀wúrátà pẹ̀lú ẹ̀ o àmọ́ àwọn àyípadà ó wà nínú apá kan nínú àwọn òfin tó ti síwájú nínú tẹ̀wúrátà eléyìí tí ó ṣe pọ́ lọ́n yí padà nínú alẹ́ àlẹ́njílà tó lọ́n fún nàbí ayisa alayhi salam ọlọ́n sọ pé wọlé uhilla lakum ba'da alladhi harrama alaykum wa ji'tukum bi ayatin min rabbikum fattaqullaha wa ati'un torí ẹ̀ mo tún wá jẹ́ni tó ṣe wípé yóò wá ṣe lẹ́tọ̀ọ́ fún yín apá kan nínú tọ́lọ̀ ti ṣe léèwọ̀ fún yín. Mm-hmm. so torí ẹ̀ ìnjílà àti tẹ̀wúrátà lápapọ̀ wọn ọ̀nà ní tíra tá ànábì Ìsá alayhi salam náà ń lò mm. fáwọn ọmọlẹ́yìn tiẹ̀ náà. Mm. so wọ́n ní gbogbo àwọn ànábì àwọn ọmọ Ísírẹ́lì yẹn tíra tí wọ́n ń tẹ̀lé náà ni àtẹ̀wúrátà tọ́lọ̀ fún ànábì Musa mm. yàtọ̀ sí ànábì Ìsá alayhi salam tọ́lọ̀ fún ní tíra míì tó yàtọ̀. ẹlẹ́yìí jẹ́ bó ti Hello. Aláwọ̀ sàlámù alẹ́kùn àwọn ọ̀sùn lọ́wọ́ àgbàdo. Aleykum sàlámù rahmatulahi barakatu. Orúkọ ibi ẹ ti. Aláwọ̀ sàlámù alẹ́kùn àwọn ọ̀sùn lọ́wọ́. Aleykum sàlámù rahmatulahi barakatu. Orúkọ ibi ẹ ti ń pè wọ́n. Kọ́sìn mi láti Ìbàdàn. Ìbéèrè yín. Kọ́sìn mi láti Ìbàdàn. Ìbéèrè yín o. Ẹ ẹ àgbà pé àwọn dọ̀tún wa tọ́lọ́ a ní kápẹ́rù mi nípa àdúgbò wa nítorí kò dáa kí a máa gbàwẹ̀ ká máa gbé àwọn àdágbà ní sátọ̀dé a ní kápẹ́rù jẹ́ ẹni tí ń gba títà ṣàwárí tó bẹ̀rẹ̀ láti mọ́ńbẹ̀ tó lè gba ìkẹyìn náà ní sátọ̀dé àdúgbò wa ní sátọ̀dé náà yóò yóò kó ní àdúgbò wa. ó ti é alhamdulilayi hadisi wa bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàpẹnu pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa fífẹsẹ̀ nílẹ̀ àti àìfẹsẹ̀ nílẹ̀ rẹ̀ hmm. àwọn olùmọ̀ ẹ̀sìn islam dáhùn ti síwájú látọjọ́ tó ti pẹ́ àwọn ń sọ pé gba wa nǹkan fẹsẹ̀ nílẹ̀ tó hmm. nígbà tí a rí apá kan nínú olùmọ̀ nínú wọn ni sheikh al-albani rahimahullah làwọn ni wọn wà àwọn sọ pé fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ tàwọn so tẹbẹ wa sọ pé fẹsẹ̀ nílẹ̀ hadisi yẹn sọ pé má dá ọjọ́ kan yà sọ́tọ̀ ọjọ́ sátidé yà sọ́tọ̀ láti ṣe sùyàm àyàfi tó rọ́kẹ́ sùyàm tó jọra yẹn. so àdéhùn anábì sallallahu alaihi wasallam ń sọ fún wa pé àgbọ̀dọ̀ dá ọjọ́ júmọ̀ kádà yàtọ̀ láti ṣe sùyàm àyàfi tábà ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú rẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn rẹ̀ hmm. ọjọ́ kan ṣáájú rẹ̀ òun náà ni yóò mú khamis hmm. ọjọ́ kan lẹ́yìn rẹ̀ òun náà lọ́jọ́ accept hmm. torí tó dọ́gba jù náà ni pé tẹ́ ń bá ń ṣe sùyàmù yín bọ̀ tọ́ba kárí ọjọ́ sátidé hmm. kódà kan mẹ́jọ ọ̀ràn èèyàn kò sí ní tó burú pé kẹ́ ẹ máa ṣe lọ. Hmm. pàápàá jùlọ ńgbà tó ẹ pé àwọn olùmọ̀ tó pọ̀ látàrí ìjọ wọn sọ pé ẹ̀gbá wa yẹn gan fẹsẹ̀ rinlẹ̀. tọ́ba tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀gbá wa tí wọ́n wá nínú àwọn sahih Bukhari àti Muslim lánàbí sallallahu alaihi wasallam sọ pé má da ọjọ́ jùmọ̀ àyà sọ́tọ̀ láti sọ sòyà àfi tó bá sọjọ́ kan ṣáájú ẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn ẹ̀ ọjọ́ kan òṣìṣì tí máa wá lẹ́yìn júmọ̀ lọ́dọ̀ gbogbo ará ìjọjọ́ accept lọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ hmm. máa ṣe sùyàmù ìrọ̀kù sí wa lọ. Hmm. jazakumullahu khairan ẹ máa ń gbà pé ẹni máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọládùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ketekete ẹ máa láìkì ẹ̀ ẹ máa ṣe àrẹ bákan náà kẹ́ máa sọsíkàìbù síbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀tún ètò yìí tí a ti ṣe síbẹ̀ lóríṣiríṣi ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá ṣe yìí wọ́n ní lórí ọ̀rọ̀ síyàmù náà ni wọ́n ní arúgbó tí ò lágbára àti ṣe síyàmù ramadan o sì tún ní ìkápá àti bọ́ aláìní ṣé ọmọ àbí àwọn ọmọ tí arúgbó ń bá bí ṣé wọ́n lè bá àgbàlagbà náà tí wọ́n lè bá fún aláìní lówó pé kí aláìní kò fi jẹun láti fi tán ara. yẹ́sọ̀ oúnjẹ ni wọ́n fún akẹ́sọ̀wọ́ oúnjẹ ni wọ́n fún aláìní oúnjẹ hmm. òun náà ni wọ́n rà tí wọ́n fún aláìní hmm. oúnjẹ ni wọ́n máa fi ṣe ìtanràn hmm. fẹ́ni tí ò bá ti lè sọ sòyàmù látàrí ogbó èyí hmm. sowó lẹ́fà láìní. Hmm. lẹ́yìn wá gbà náà oúnjẹ tí ẹ bá fún yàn dípò sùyàmù tó ń wò lè ṣe hmm. ẹlọ́run bọ́ sẹ́yìn lẹ́sàn-án rí ìyànjú tẹ́ gbà fún mi kì í sọ̀rọ̀ yẹn lórí tiyín òun lọ́jọ́ ràn yàn lórí tiẹ̀ kálukú fẹ́ wà lìjánà tiẹ̀ ni kálukú ò sì fẹ́ wọná torí ẹ̀ tí arúgbó yín bá jẹ́ pé kò ní lè sọ̀sọ̀ yá òun náà lẹ́ẹ̀ nínú owó rẹ̀ ń tẹ́ fi ra oúnjẹ fáláìní tí ó fi máa dípò sí tí ó fi máa dípò sùyàmù tí ò lè ṣeun. àwọn hmm. á rí polówó kankan tó fi lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lè gun bàbá yín lówó kẹ wá mú owó yín kẹ gbà pẹ́ tuntun gbà lọ́dọ̀ bàbá yín kẹ fi ráńjẹ fún aláìní hmm. láti fi máa dípò sùyàmù tí bàbá ò lè ṣeun hmm. àbí màmá eléyìí jẹba. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. wàhálà sọlá wọn kàn yẹ ti ń o. ọlọ́run ojú gbèmí ló pè mí sálẹ̀ gbà náà. ìbéèrè yín bàbá. ìbéèrè mi ni pé àbàtà sọ pé kí n bá ń fi mí lọ́wọ́ pé access wá máa ń lòdì pé access yẹn pé bóyá èèyàn ti dàbí yóò ṣe fún bẹ́ẹ̀ lẹ́yìn tàbí báwo ni o sọ. bẹ́ẹ̀ máa ń ṣe sọ láti lọ́wọ́ tí a ń sẹ̀ tí bá ń rìngì tó bá yẹ pé ń bẹ lápò yìí ní lọ́nà tọwọ́ yín lè kábi tẹ́ ẹ ti lè fọwọ́ gbá níbì kan tó ti gbẹnu lọ́wọ́ ẹ fọwọ́ kàn. sẹ́mi pa ń sẹ̀ tí ń sìn gbogbo tó láwọn ibì bá ti tẹ́ yọ dàkẹ́ hmm. so tẹ́ bá ti tẹ́ bá ọwọ́ ń tẹ́ ẹ sí tẹ́ fi pa lẹ́nu mọ́ kò bá sọ láti yín jẹ. Hmm. kẹ́ wá filẹ̀ kó máa dún lọ bẹ́ẹ̀ eléyìí ló lè mú kẹsẹ̀ lọ hmm. nítorí pé ariwo tí máa ń pa Hmm. sórí ẹ̀sìn tẹ̀ ń ṣe. sọ̀rọ̀wọ́ ìṣẹ́jú aya tẹ́ wàá lò láti mú dákẹ́jẹ̀hùn eléyìí ò túmọ̀ sí pé ẹ ti sẹ́ni tó lè bá sọ láti yín jẹ́. Hmm. àwọn tó bá pé lẹ́lẹ̀ ló bá wà ẹ̀yìn sì wà ní dúró ẹ gbọ́dọ̀ lọ́ọ̀lẹ̀ lọ pálẹ́numọ́ o àfilẹ̀ hmm. kọ́ máa dùn rẹ̀ títí tẹ́ fi gbé orí lọ sílẹ̀ nígbà tẹ́ bá gbé orí lọ sílẹ̀ ẹ wà lọ àǹfààní ẹ láti palẹ́numọ́ kódà kó ṣe pé kọ́ máa dùn má ẹ tẹ̀ nǹkan kan tó yẹ pé tí wọ́n bá pè yín gbà náà kò ní wọlé ńgbà. Hello. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ ibi ẹtí ń pè. Láti bo. Láti Dubai. Láti Dubai, ìbéèrè yìí. Ìbéèrè ni àwọn fẹ́. Fún ilé tí wọ́n bá fi òfin gbígbà. Hmm. Bá a ti pé àtijọ́ yẹn tó tọ̀ sáàbì ìjọba bẹ́ẹ̀ wò ẹ̀lọ́ sí sí tẹ́ ọjọ́ sọ fẹ́ni tá tó rà pé àwọn àpàdà wa wò sí ìdọ́kọ̀ tó padà débẹ̀ wọ́n lé lórí ibẹ̀ yẹn ọjọ́ tí ní Islam orí sí eré. ká tó padà débẹ̀ wọ́n ti wọlé sórí ẹ̀ hmm. alhamdulilayi. ẹni tí ó fẹ́ ìyàwó náà wá jẹ́ pé Christian ni bàbá ìyàwó padà sí gbẹ́lẹ́mì pé àbí pé sísẹ́ lè fi ọmọ fún ọkọ ṣé bàbá yẹn tó bá ń tẹ àbúrò tó dá lùsùn náà tó lè kàn sí bàbá yẹn sábúrò yẹn fi ọmọ yẹn sí pọ̀. ó ti yé wọ́n ní téèyàn bá ra ilé kan ilé tá a ra yẹn ó wá jẹ́ ilé tó ṣe kí wọ́n ti sìnkú sí ṣáájú kó tó di péyàn rà ǹjẹ́ irú ilé àwa ti wá ní àsọyípọ̀ pẹ̀lú ẹni tó ta fún wa wípé wọ́n padà wá láti wá wó òkú wọn kó hmm. ní ilẹ̀ ilé yìí ṣùgbọ́n àwọn èèyàn yẹn nígbà tó ti tẹ̀ wọ́n lọ́wọ́ wọn padà wá mọ́ o hmm. ṣé èèyàn kan lè máa kọ́lé lọ sórí ilẹ̀ tó ń tòkú tó wà ń bẹ̀bì ètò dájú ní pé ìwọ tó ra lé yẹn kó pàkíyèsí àwọn ìjọba pé ìwọ ti ra àyè yí báyìí hmm. òkú sì wà ń bẹ̀ẹ́ ṣùgbọ́n ti pàkíyèsí àwọn ọmọ lóòkù wọn kọ bí ara sí nítorí pé owó lọ́jà lọ́dọ̀ tiwọn wọ́n ti gbàgbé pé bàbá wọn tí wọ́n sin sílẹ̀ náà ló ní ilé ńlá ti pilẹ̀. sọ wọn wá kọ̀ láti wá gbókù bàbá wọn. ṣé bára ń dáhùn sọ́nù aburú tó wà nù kẹ́ máa sìnkú sílẹ̀ nù. Hmm. ọmọ gbowó tán ra Hmm. wọ́n gbàgbé pé bàbá òun náà ní bẹ́ẹ̀ nù lẹ́m. sọ̀rọ̀ wọn ti ẹ̀ pé àwọn ti ẹ̀ fẹ́ gbé nǹkan kan kó nù lẹ́m. bó bá wùyàn gbé bó bá wùyàn mọ́ gbó ti dẹ́rù ìjọba. Hmm. ẹ̀yin sì gbowó owó jówó ti yín bàbá yín dẹ́rù ìjọba. sọ̀rọ̀ ẹ̀yin lọ bá àwọn town council káwọn wá wòwò. sọ̀rọ̀ káwọn gan tiẹ̀ fọwọ́ ara wọn bá yín wù hmm. kẹ́ ẹ̀ sanwó fún ọkàn lọ sí síbòmí. torí déwájú dẹjọ́ dẹ́yìn ìdásùn wọ́n lè sọ pé ẹ̀yin lẹ hu òkú bàbá àwọn lẹ fi gbọ́nsẹ̀ ẹ̀wọ̀n bá àwùjọ yorùbá àwọn gbọ́lọ́ngbọ́lọ́ títí bí à ń gbọ́nsẹ̀ bí à ń gbọ́nsẹ̀ yìí náà ni so nítorí ti eléyìí ẹ pé kí wọ́n wu kọ́ máa ń gbé kó mẹ́kẹ́ tó di pẹ́ kọ́lé yẹn ẹ má kọ́lé lé orí òkú rẹ̀ wọ́n ní téèyàn bá fẹ́ fẹ́ obìnrin kan tó ń jẹ́ mùsùlùmá ṣùgbọ́n tí bàbá rẹ̀ tóun ṣe mùsùlùmí a sì ti mọ̀ lábẹ́ òfin ọlọ́run pé òbí tí ìbá ti ṣe mùsùlùmí kò lè fọ́mọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí bìnrin lọ́kọ hmm. nítorí pé ìsìláàmù ọ̀gbà kẹ́ni tí kìí ṣe mùsùlùmí ó fi mùsùlùmí bìnrin kó fi lọ́kọ. Hmm. wọ́n ní sáálé lo àbúrò oru bàbá ọmọ tó ń bá jẹ́ mùsùlùmí tó sì dúró dáadáa nídìí ẹ̀sìn ìsìláàmù rẹ̀ kíkọ́ jẹ́ni tí ó fi ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kọ bí dáadáa ń gangan náà lẹ́ni tó yẹ ká wárú rẹ̀ tá a bá ti rí i pé bàbá yẹn lẹ́nìkan nù mọ̀lẹ́bí iye kan àbí ara rẹ̀ tó ti pò ń jẹ́ mùsùlùmí òun náà láàpè kó fi ọmọ yẹn kó fi lọ́kọ fún mùsùlùmí tó fẹ́ fẹ́ èyí tó túmọ̀ sí pé ìdùnnú náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún bàbá tó bí i ipe ń gba àwọn òfin lọkọọkọ àbúrò mi lágbájá náà ló kúkú fi fọkọ hmm. so eléyìí dáa púpọ̀ hmm. táwọn á rí rárá rárá rárá ìlàsíwájú kan nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí lágbọn abi tí wọ́n wà yún òun wàá fi lọ́kọ pẹ̀lú wìláyẹ̀tún ìsìlámìyà. hello. aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹtí ń pè o. orúkọ mi ni ṣé wà brazil kò fi gan láti ọjà gbóògùn bẹ́ẹ̀ ni. mo kí dókítà wa. ẹ̀ẹ́dì tí mo fẹ́ bèèrè ní kí kátólọ́ fún ọjọ́ ọjọ́ ọjọ́ aláàdì pé ìlú ìfúnni máa dàwẹ̀ ní ọjọ́ aláàdì gẹ́gẹ́ bí fún ọjọ́ bí mi ẹlẹ́ẹ̀kejì olú wípé arákùnrin kan dé ìlú bíi ìlú méjì sẹ́yìn méjì pé kí ẹ bá fẹ́ da Islam ẹ bá kan kí ẹ fún ọgbà tó lórí arákùnrin yìí. ǹjẹ́ kí ni. arákùnrin kan dé láti ọ̀nà kò yí bẹ̀rẹ̀ ó ti ó ti yé ǹjẹ́ kí wàá lé láàárín ṣe sí i wọ́n ní pé arákùnrin yẹn ẹsẹ̀ gbọ̀n gan nípa rẹ̀ yìí. Hmm. alhamdulilayi eh, kò sí nínú sunna kò sí nínú òfin tí sẹ́rí àgbà wọlé igi kí wọn máa ṣe sùyàmù ọjọ́ tí wọ́n bì eléyìí ò sínú lànà anábì hmm. sallallahu alaihi wa sallam ó sọ nípa sùyàmù tó ń ṣe lọ́jọ́ àtìní ọjọ́ tí wọ́n bí mi nìyẹn ṣùgbọ́n bá nàbì ti ṣe sọ àgbọ̀ pé sàábà mi náà ṣe sùyàmù ọjọ́ tó ń bí òun náà hmm. ẹ̀sìn màpá nìkan ò sì tó ń kọ́sà ànábì hmm. láàrin gbogbo àwa tá a jọ màlúmà yìí hmm. bí àwọn sàábà ní tí sàábà bá ti ṣe àwọn pétọ̀ yóò túmọ̀ sí pé ìṣekúṣe àríkúndá àti àṣejù ni so kájà wọn bẹ ká máa wulẹ̀ sí ilé ìjẹba bákan náà nàbì sọlá àṣìlá tó fi hàn wá kì í ṣe torí kí wọ́n bá bí òun lọ́jọ́ ó ní ọjọ́ àtìní àti ọjọ́ alhamis àwọn ọjọ́ méjèèjì wọn a máa kó sẹ́tẹ́rù ṣe wọn a máa kó hàn lọ́n wọn á wù nígbà tí màlẹ́kọ̀ ọba máa fi ṣe tèmi hàn lọ́n kí n jẹ́ni tó wà nínú kẹnu rọ́ṣẹ̀ṣẹ̀ fọlọ́ lórí ìjẹba wọn. àwọn kan pè rí pé òun fẹ́ gba islam tó a tún gbúrò rẹ̀ mọ́ a gbúrò rẹ̀ ó lè ti gbà á lọ́dọ̀ kan nínú àwọn aṣáájú àwọn mùsùlùmí nítorí pé ṣe dandan nígbà tí ìsàrà hmm. ṣe dandan wá ju tiwa ní tiwa gbà hmm. ẹ̀yin gan wá gbá yín Hmm. pé òun ti béèrè wọ́n sì ní gbogbo mùsùlùmí tó ń bá ti rí yóò fi gbólóhùn àti di mùsùlùmí sùn lẹ́nu hmm. ẹ̀yin náà múra kalẹ̀ hmm. bá wa bá yín ẹ̀fìsì lẹ́nu kẹsẹ̀ dandan kọ́ wa bá wa lórí kó tó débi tá àwọn olè ti kú tó bá jẹ́ pé tòsí ló ti wí ó wí ìta ìwé lọ́lọ́run bá gbẹ̀mí rẹ̀ ọ̀dọ̀ màlìjánà nù láì ṣe sọ láti kàn fọlọ́. Allahu akbar kabiru Allahu akbar zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four zero eight three two nine three eight nine six. hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. mi ni abdulhamid láti àṣà. Ah, láti. ojú òpó yẹn o ìbéèrè yín. láti àbújá láti àbújá. sọ kí ni ìbéèrè yín o àti àwọn dókítà wa lọ́wọ́ jọ ọgbẹ́ fún wa. ìbéèrè mo ní fún adọ́ ìbéèrè sí pẹ̀lú. náà máa ń gbọ́ yín. ìbéèrè tí mo ní fún àwọn dókítà wa nípa nígbà tá à ń kírun tàràwí lọ́wọ́ tó ìmáàmù tó lídìí wa fún un tó wá mẹ́nu ní súrà kan tó súrà kan wá mẹ́nu ní ẹ̀ kò wá mọ̀ dáadáa tó bó ti kúrò níwájú nìyẹn bó ti bọ́ sí ẹ̀yìn nìyẹn ẹ̀dùnmí wàá bọ́ síwájú tí máa fẹ́ béèrè pé kí ni àwọn dókítà wa fún ni wọ́n bá wa rí sí àárín yẹn ẹlẹ́kejì bẹ́ẹ̀ ẹlẹ́. <laughs> à ń bọ̀ yí. ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni pé ẹni tó bóyá èèyàn wà ní inú ilé ẹ̀gbìn bóyá college àdìgbé ẹwà àtẹkù tó wà kọ́ ń pè ní ìgbẹ́ yẹn lè máa fọ́lù òun yẹn láti máa ṣe aláwọ̀ whatsapp àti ẹ̀fọ́lẹ̀ kan kọ̀ọ̀ fún ìdára aláàlú àtàlà tí wọ́n lè fi sálà aláàlú alhamdulilayi àwọn gbọ́ ni pé gbogbo sọlá ti ta máa ń ṣe àwọn kí tá a máa ké tá a ha dáadáa tó dá wa lójú ńlá máa ké hmm. hmm, kìí ṣe pé dánwò là ń lọ sí i hmm. lẹ́yìn náà má gbàgbé pé ńgbà táwa ti dúró tá a la fẹ́ ṣe sọlá ti yẹn ṣe la fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ nítorí bá dá wa lójú là máa kà ọlọ́ni fọkọrọ òun má tẹ̀ sọ̀rọ̀ mi náà Kùránì èyí tó bá rọrùn fún yín ké nínú àlùkùránì ni kẹ́ ẹ máa ṣàyọkà rẹ̀ gbàdúrà máa ń bá ti nǹkan ọ̀há lọ́lọ́gbẹ́nulé ọ̀hán kàkà kúkà ọmọ àtún ọ̀sẹ̀ lẹ́mẹ̀wá tí wọ́n á hmm. dàbí ìgbà táwọn kíláàsì táǹtì ń kọ́ máa ń kíw hmm. eléyìí ọ̀bá mu. Hmm. tí irú lè má mú yẹn tó bá fà sẹ́yìn tó tẹ lómìn síwájú pé kó máa bá sọ láti lọ lópin ìgbà tó dá wa lójú kọ́ńtì alukurani dáadáa kì í ṣe dandan kó jẹ́ pé ibi tí lè má mú ti ń ka náà lòun náà ti ṣàyọ ká tiẹ̀ ìjọba dá lójú kó máa kà á so wọ́n ní tí wọ́n máa ń pèpè fún sọlá àti táwa sì ń dánilé ìgbọ̀nsẹ̀ àbá ń tọ̀ lọ́wọ́ tá a máa dáhùn ní àmì dáhùn nítorí pé gbogbo gbónùn tó wà nínú kó wọ́n pèpè fún sọlá ti yẹn ẹni korúkọ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. bákan náà àwọn àdìkọ́ ọ ń bẹ àyè sì ṣe àdìkọ́ ní ìgbà tó jẹ́ pé àwa ń bi tí à ń ti ń ṣẹ̀gbìn lọ́wọ́ hmm. ẹ kà á kún gbèsè nígbà tó bá wá jáde ẹ̀yin náà wá wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí ń pèpè ti ṣe wí láti bẹ̀rẹ̀ dópin hmm. ẹ wá ṣe àwọn àdúrà tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá dáhùn ìpèpè tán eléyìí ni nǹkan tẹ́ ṣe. hello hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ̀ ìgbà tí ń pè ó. ìgbà òkú sí ìbéèrè yín. mo ní ṣé olùgbà tí èèyàn bá ti. hello hello ẹ bá a gbọ́n sókè dáadáa ká gbọ́ yín ketekete ẹ dákun. hello. ẹ bá a sọ̀rọ̀ sókè dáadáa ká gbọ́ yín. hello mo ní ṣé olùgbà tí èèyàn tí èèyàn bá ti rí mọ̀ ní ìbára èèyàn tí ìgbà yẹn ni dandan ni kí èèyàn tún àlùwà láṣẹ ni àbí kì ṣe dandan àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì bá pé màní yìí lọ bá rí lódodo kì í sálọ àlá ló tún sọ lọ wẹ <laughs> tí màá ní ìbá jáde ń jáde bí ṣe máa ń jáde tí èsì pààrẹ̀ ní sí ọ hmm. tẹ́pítọ́ máa gbọ́n màá ní ìlọ́ máa tọ̀ hmm. ọ jáde ń jáde bí ṣe máa ń jáde tí ó jáde tí ó máa tú jáde tí ó jáde tí ó máa dùn mọ́ nígbà tí ń jáde tí ó pín lẹ́yìn ìgbà tó bá jáde tán àárẹ̀ yóò kọ́ àárẹ̀ bá gbogbo oríkèé ara rẹ̀ tó bá jáde ń jáde bẹ́ẹ̀ so ọmọ lọ wẹ̀ ni hmm. eléyìí ló fi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kò bá jẹ́ pọ̀ wà lójú oorun ńlọ tọ́ àbí o tiẹ̀ wà lójú fò lọ́jáde lára rẹ̀ ọlọ́ máa wẹ̀ ni. Hmm. so àmọ́ bóyá ẹ mọ̀ pé ńgbà míì àwọn èèyàn wọn yìí ṣàkíyèsí pé wọ́n yàtọ̀ síra wọn hmm. ọ̀tọ̀ ni mẹ́ni ọ̀tọ̀ ni mẹ́rí mẹ́rí òní tọ̀rẹ̀kẹ́ tọ̀rẹ̀kẹ́ yẹn máa ń jáde nígbà tó bá ronú nípa obìnrin àbí ó fojú rẹ̀ wò nǹkan kan àbí wọ́n fọwọ́ kan kankan sọ irú ma máa ń ṣẹlẹ̀ tòtò bá tọ́jẹ́ tọ̀rì tí máa ń jáde tí ọmọ ayọ̀ bá jáde lára gbogbo gbàtẹ́lẹ́yìn bá jáde wàá fọ gbogbo abẹ́ rẹ̀ fún jíjáde rẹ ọ̀fọ̀ dáadáa ó sì fọ bí tó bá yí nínú pátá rẹ ò bùkátà láti wẹ̀ nítorí eléyìí. Hmm. àbùràdá sí láti bẹ. ìbéèrè yín. ìbéèrè mi ni pé arákùnrin wa kan ó nígbà tá a ṣàwẹ̀ tán ó wá ṣe kíláàsì tó lè jẹ́ ọyọ jáká ọwọ́ ní owó lòun fi yọ hmm. àtọ́jọ́jọ́ wa àwọn olùmọ̀ sọ bẹ́ẹ̀ fún wa ọjà péjú bíjọ́ Friday àádọ́jọ́ sí àwọn olùmọ̀ wa pé ẹ́ ọkọ rẹsì pẹ̀lú bó ṣe fọwọ́ yọ. alhamdulilayi ọkọ rẹ ti oúnjẹ làbẹ́fì sọ̀rọ̀ láàzọ́là ní tàbí yọ ẹ̀ńdẹ́ wa fowó yọ ọ̀kọ̀ọ̀kọ̀ rẹ tì rárá ẹ lọ́wọ́ kọ yín o. tábà tí wàá fowó yọ èlò lẹ́fì yọ. anábì sọ pé oúnjẹ lẹ́fì yọ owó tí wàá jẹ́ asílẹ̀ máa ṣe gàràjẹ́ ń jẹ́ sí. Hmm. ọkọ yín o ọ̀dà máa bọ̀ ni wọ́n ń wí ẹ̀ lọ́kọ̀ yín o. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. àgbẹ̀dẹ̀ tí ìgbìmọ̀ sọ̀rọ̀ láti Òṣogbo. ìbéèrè yín láti Òṣogbo. ìbéèrè mi ni pé ẹ mo fẹ́ mọ̀ ìpè ṣé ànábì Lukman àṣọ́nàbí ọlọ́run ọba àbí ẹni rẹ lásán mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ló dé tó fi já sí pé tó ti pé muhammad imam malik òun ni àkọ́kọ́ tí àdìsí wọn fọwọ́ kó jọ bóun ni sọ̀rọ̀ ìbùkọ́rí sọ̀rọ̀ gbajúmọ̀ ju muhammad lọ. tó ìbéèrè yìí ń bùkátà kẹ wá lẹ́kì o. sọ̀rọ̀ àkọ́kọ́ tó lukman alhakim hmm. ọ̀jọ̀gbọ́n ni wọ́n pè hmm. kì í sàn nàbì ọ̀lọ́. Hmm. tó ẹni tó lọ ń fún lọ́gbọ́n tó sì jẹ́ kí àwọn ọgbọ́n tó dópin ọmọ jáde látòrí ahọ́n rẹ̀. wọ́n ní bọ́lá ti ṣe dá ẹ̀dá rẹ̀ ó burẹ́wà díẹ̀ so padà ète rẹ̀ so ó pọ̀npọ̀n díẹ̀ táwọn yẹn bá ń wò wọ́n máa fẹ́ fi ṣe yẹ̀yẹ́ hmm. ṣùgbọ́n náà máa ń da lásà pé bẹ́ẹ̀ ni mo lè burẹ́wà ètè mi lè rí bẹ́ẹ̀ ti ṣe ń wí ṣùgbọ́n yìí náà mọ̀ pé ọgbọ́n tó tẹ̀wọ̀n ní máa jáde láàrin ètè méjèèjì. so ọlọ́run ọba ẹlẹ́dàá ẹ̀mọ́ pé tí ọba fún yàn ní nǹkan kan lè fún yàn ní nǹkan míì. so kìí sànẹ́bí ọlọ́run ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n ni. Hmm. so wọ́n á ní mọ́ọ́pà malik ó síwájú sahel bukhari àti muslim báwo wá ló ti wá jẹ́ ti bukhari àti hmm. muslim tó gborí ma lọ́wọ́ hmm. ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ akẹ́yìndé a máa gbẹ̀gbọ́n gbà mí. bí wọ́n bá nàbì sọ̀rọ̀ bá àlùsílà ó ní antum al-akhirun al-awwaluna yawm al-qiyamah ẹ̀yin lẹ dé gbẹ̀yìn ẹ̀yin lẹ sì jẹ́ ní àkọ́kọ́ ńjọ́ gbẹ̀yìn al-qiyamah. so ẹni tó ṣẹlẹ̀ ní pé ìmáàmù wa Malik rahimahullah ní ìgbà tó ń kó mọ̀ wá tó àjọ ẹ mọ̀ pé ìyànjú àkọ́kọ́ wọ́n máa ń yàtọ̀ sí ìyànjú tí wọ́n gbà kàn yìí. nígbà táwọn ọmọ máa ń kọ ìwé àti gboyè ní yunifásitì ní fákọ́lítì kan ìgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀hún tẹ́ bá wò wí àwọn ọmọ tó kọ́ kọ̀wé ní dìpátímẹ́ǹtì yẹn ẹ rí i pé uh, yóò nídìí àtúnṣe tó pọ̀ hmm. lẹ́gbẹ̀ẹ́ ìwé àwọn ọmọ tó dé lẹ́yìn wọn hmm, hmm. nítorí pé àwọn ti wo ibi tí kùnà ti bá àwọn aṣáájú wọn wọ́n yẹra fún gbogbo ohun tí ó mú kíwèé tí wọ́n kọ́ da kó sún wọn jù àwọn ti mà àwọn sẹ́nu ìwé wọn torí ẹni tó bá dé gbẹ̀yìn ní gbogbo fakọ́lítì kọ̀ọ̀kan àwọn tẹ́sítì táwọn bá ń kọ́ tó bá ní gbìyànjú yóò máa dáa ju tàwọn olùkọ́ wọn gan lọ mm-hmm. so irú rẹ̀ ní tó ṣẹlẹ̀ Imam Malik gbàtà ní kókó tíra jọ nípa hadith mm-hmm. nígbà yẹn ìyànjú àkọ́kọ́ ni àtọ̀rọ̀ ànábì àti etí èsì tà ànábì gbogbo ẹ̀ ló kójọ síbẹ̀. Hmm. <laughs> bákan náà Imam Malik ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tún wà tó ṣe pé ó mú wá nínú mọ́pà hmm. tó ṣe pé kò sọ ẹni tó sọ fún. Hmm. sèyàn kan sọ pé àrígbọ́ àrígbọ́ báwo àwọn ah, náà sọ pé lágbájá sọ fún mi ó ń gbọ́ látọ̀dọ̀ tàmẹ́dù hmm. pé dóòlà wí báyìí fànàbì sọ báyìí hmm. nítorí pé gbogbo ọ̀nà tọrọ ń gbà wá táwa máa wíhùn hmm. òun náà ní nǹkan àkọ́kọ́ tó ga jù nínú tó dé káwọn mùsùlùmí ká yàtọ̀ púpọ̀ púpọ̀ sáwọn míì nípa ń gbọ́rọ̀ wa torí àwọn sọ pé al-isnadu min ad-din wa lawla al-isnadu laqala man sha'a ma sha'a ká máa wa ká dárúkọ ẹni tó sọ fún wa ọ̀dọ̀ ẹni tó náà ti gbọ́ títí dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ara ẹ̀sìn wa ni hmm. tí ọba wa sí dídárúkọ tá a máa dárúkọ àwọn ẹni tó gbọ́rọ̀ wà hàn kálukú ọba máa sọ tó wù ní. ebi náà ni ẹlòmíràn tó máa sọ àwọn àdéhìí kan dẹ àdéhìí tí ẹ sọ̀rọ̀ ànábì àwọn kan àgbélé ẹ̀rọ lásán ẹ̀rọ burúkú lásán kan gbé kalẹ̀ àwọn tó bá ní màlẹ́ ọmọ àzọ fún un pé ń bolo ti rí yìí. Mm. òun náà sọ pé agbègbè tó bá láti ti túmọ̀ nǹkan ọ̀dà kò ní dáa fún un ah, ẹgbọ́n nǹkan. torí kò ti mọ̀ pé àṣírí òun tú àkàrà ń tú sépo. ìmáàmù balagat. balagat yẹn mo rí mo gbọ́ pé mo gbọ́ pé ta lẹ́ni tó sọ fún yín tẹ̀ fi gbọ́ hmm. tó alimam ibn abdulbar rahimahullah hmm. àwọn náà padà wá ṣe tíra kan lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n fi ti àwọn balagati yẹn tán dárúkọ àwọn ẹni tí malik gbọ́rọ̀ lọ́dọ̀ wọn hmm. tí wọ́n sọ so ààyè yẹn kàn wà nù mọ́àpà ààyè míì tí wọ́n bẹ̀ pé mọ́àpà alágbọ̀n bomi wọ́n jọ bí ìgbà tó ṣe pé à ń ṣàlàyé òfin ṣẹ̀ríà ni à ń ṣàlàyé fiqh nítorí pé imam malik ó ní àwọn àbá oríṣiríṣiríṣiríṣi tó jẹ́ tiẹ̀ hmm. nípa òfin ṣẹ̀ríyà tí ń mú jáde látara àwọn àdéhìí tí ń tí ń kà fún wa hmm. so eléyìí ló mú kí mò ń pa àkọ́jọ ìwé òfin ṣẹ̀ríyà hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lápèjúwe ní aljamaatul islamiyya ní Madina níbi tá a ti kẹ́kọ̀ọ́ a mọ àwọn akẹgbẹ́ wa púpọ̀ tó ṣe é pé àwọn tó jẹ mọ́síkìlì tí ìmáàmù Malik tó tó tó ṣàlàyé rẹ̀ tó fi ṣàlàyé kí làbá tòun hmm. nínú tíra yẹn ni làwọn ń gba ìwé ẹ̀rí lé lórí hmm. lọ́pọ̀lọpọ̀ ń gba masters phd lé lórí hmm. torí pé àwọn àwọn àbá rẹ̀ yẹn wọ́n kó jáde wọ́n wá ṣiṣẹ́ lórí rẹ̀ eléyìí tó ṣe pé kò kò rí bẹ́ẹ̀ nínú Sahih Bukhari kò rí bẹ́ẹ̀ nínú Sahih Muslim àdéhìí yẹn pọ́nbélé làwọn fi síwájú so wọ́n sì dá májẹ̀mú àwọn onímọ̀ àdéhìí kan wọnú kíra àwọn yìí àfàwọn àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ so àdìsí yóò tó bá láàyè àwọn òní mu ọnu tíra yìí ọ̀pọ̀lọpọ̀ àdìsí wà nínú Muwatta tó ṣe yí pé àmà yí pé ń bẹ́ẹ̀ nù àwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ Al-Imam Ibn Abdul Barr gbàngbà tí ń ṣàlàyé nínú tíra rẹ̀ Tamhid àbí al-Istidkar bẹ́ẹ̀ sọ́kọ́ àdìsí yóò fẹsẹ̀ rinlẹ̀ Imam Malik gbàjáde kò fẹsẹ̀ rinlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé asahhul asanid àwọn ọ̀nà tí wọ́n fi ń gbàdìsí wa eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ jù tìmáàmù Malik jọ̀kan nínú rẹ̀ wọ́n pè ní as-silsilatu dhahabiyya nafe malik nafe ani ibn umar ani nabi sallallahu alayhi wa sallam wọ́n pè ní silsilatun dhahabiyya golden chain nípa ọ̀nà tádìsí ń gbà wá irú rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn àdìsí wa nù mọ́ ọ́ tán tó ṣe kí wọn fẹsẹ̀ rìn lẹ̀ yàtọ̀ sí Bukhari yàtọ̀ sí Muslim eléyìí ọ̀rọ̀ apẹ́ká kọ́nyà mọ́ apá àkéré o a hmm. tíra tó pàtàkì púpọ̀ ni à ń bùkátà láti kọ́ ìmọ̀ nípa tó wá nínú rẹ̀ hmm. nítorí pé àwọn ọ̀rọ̀ ń bẹ́ńbẹ́ tó ṣe kó lè rí inú kíra mi hmm. àwọn làákà ń bẹ́ńbẹ́ tó ṣe pé tó bá pa bá fi sọgbọ́n àní sẹ́kù pò pé ọ̀pọ̀lọ wa tún kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ́ńbẹ́ Imam jazakumullahu khairan ya sheikh ibi láti máa ṣẹnuró insha allah ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú rọrùn tí wọ́n ṣe agbátẹrẹ ètò kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbẹ̀dẹ̀lẹ̀ ẹ̀yàmọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ́lógún ọ̀ṣọ́ jazakumullahu khairan ya sheikh ọmọ pàtàkì lọ́wọ́ broda ismail àti broda àti wọ́n jọkọ́ orí ìwọ̀jẹ̀ zakunla khairan ọ̀làdùnní bèlè lóko mi ò títí ọjọ́ mẹ́jọ náà inshallah ni mò ń kí wáyé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.